إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إن إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار àdúpẹ́ fún ọlọ́run bá ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ayin ọlọ́run bá náà gẹ́gẹ́ bí ó ṣe tọ́ sí ọlọ́run bá a jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa gbé ìjọsìn fún àyàfi ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nìkan a sì jẹ́rí pé anábíwa muhammadi sallallahu alaihi wa alihi wa sallam ẹrúsìn ọlọ́ọ̀bá ni òjísí ọlọ́ọ̀bá ni ẹni tí ọlọ́ọ̀bá alíkẹ lára pẹ̀lú mana àtẹ̀sìn òdodo anábi ajẹ́rí pé ballagha risala ó mú iṣẹ́ Ọlọ́run Ọba ó mú dógóngó ó jẹ́ iṣẹ́ Ọlọ́run Ọba lájẹ́ pé wa addal amana a sì jẹ́rí pé anábi sallallahu alaihi wa alihi wasallam a ó pé amana ilé tí Ọlọ́run lè gẹ́rẹ́ gbé fún wa nasaha al-umma anábi sallallahu ó ṣe wá sí òdodo fún alìmúmọ̀ yìí wà káṣàfà lọ́mà ànábì sallallahu alaihi wasallam ó ká gbogbo àwọn ìrújú àwọn ìṣújú ànábì sallallahu alaihi wasallam ká kúrò nínú ẹ̀sìn fún alìmúmọ̀ rẹ̀ wa tarakana ala sórí ìlànà eléyìí tó mọ́lẹ́gbò eléyìí tó funfun layluha kanahariha ìlànà eléyìí tó jẹ́ sí wípé òru ẹ̀dá ẹgẹ́ bí ọ̀sán rẹ̀ ni la yazighu anha illa halik ẹnìkankan ò ní borí kò nínú lànà tí Ànábì sallallahu alaihi wasallam fi ọlọ́wọ́ bá nìkẹ́lá kí ó sọ wá fún bí eléyìí àti gbogbo àwọn ọmọ ìyá nínú Islam lọ́kùnrin wa lóbìnrin wa ọmọdé àgbàlagbà onílé àlejò àti gbogbo wa pẹ̀lú kíkí eléyìí tí ọlọ́wọ́ bá nìkẹ́lá sà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ìjókòó wa eléyìí tí kò sí àjòjì sí ẹnìkọ̀ọ̀kan wa wípé bí a ṣe máa ń ṣe ìjókòó yìí ní ọjọ́ àtúlàtà wal ọjọ́ a ah, ẹtì àti ọjọ́ àbámẹ́ta ní èdè Yorùbá eléyìí tí a máa ń gbéyẹ̀wò ní ìjòkó yìí òun náà ni àlàyé nípa manhajú ahli sunnati wal jama'a ìlànà tí ahli sunnati wal jama'a rìn lórí ẹ̀ ìpèpè ahli sunnati wal jama'a òun náà ni a máa yanjú kó lára àwọn ìpèpè eléyìí tí ó yàtọ̀ sí pèpè ahlùsúnnàtì wal jama'a tí àwọn olùpèpè yìí náà sì ń ṣe àfitì ìpèpè wọn sí orí ìpèpè ahlùsúnnàtì wal jama'a eré ti jẹ́ sí pé ó ń kó ìtànjẹ́ báwọn èèyàn débi wípé ó jẹ́ kí àwọn èèyàn tí wọ́n máa ní àwọn àdìsọ́kàn kan eléyìí tó burúkú jáì sí alùsùnnàtì wal jama'a nítorí àwọn tí wọ́n ń pe àpè mára wípé àwọn ń pèpè alùsùnnàtì wal jama'a láwùjọ wa àwọn nǹkan tí wọ́n ń pèpè sí àwọn nǹkan tó burúkú jáì ni àwọn nǹkan yìí burú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa fi ojú aláburú wo alùsùnnàtì wal jama'a eléyìí báyìí òun ni ó sọ di ọ̀ràn yẹn lé wa lórí kí a má dákẹ́ láti yanjú ta ni ó wà lórí pípé ahli sunnati wal jama'a àti àwọn tí wọ́n ń ṣe bí ẹni wípá wọn wà lórí pípé yìí wọ́n fẹ́ pé nǹkan táwọn ń pèpè sí yàtọ̀ sí nǹkan tí ahli sunnati wal jama'a ń pèpè sí torí tí a bá ṣe lé báyìí ìwò ẹ̀sìn ọlọ́run ọba níran kó ma bàjẹ́ nìyẹn àì kò sì jowú fún ẹ̀sìn ọlọ́run bá òun náà ni ilé báyìí ni yóò ma já sí Ibadallah ibi tí a bá láyé dé òun náà ni ọ̀rọ̀ nípa àwọn al-Ikhwanul Muslimun àwọn ẹgbẹ́ kan ni wọ́n tó jẹ́ sí wípé wọ́n ta ẹka káàkiri gbogbo àgbáńlá kò sí ìlú kan lórílẹ̀ ayé lónìí bó ṣe wù kílù yẹn kí ó burú tó bó yìí ṣe wù kílù yẹn kó dáa tó àfi kí àwọn àdìfúwà ní mùsùlùmí wà nínú ìlú náà tí wọ́n ń gbìyànjú láti fi àwọn ìlànà wọn láti fi rinlẹ̀ láti fi ìdí ìlànà wọn láti fi múlẹ̀ ní àwọn ìlú yìí mo sọ̀rọ̀ kán mo ní kò sí ìlú kan lórí ayé láyé lónìí bó ṣe wù kẹrù pé ìlú náà burú tó láyé àfikẹ́ báwọn lè wà ní mùsùlùmù níbẹ̀ kò dẹ̀ sílù kan láyé lónìí bó ṣe wù kẹrí pé wọ́n jẹ́ nire tó wọ́n mọ́ tó wọ́n dá tó àfikẹ́rí báwọn lè wà ní mùsùlùmù wọ́n gbìyànjú báwo làwọn ti já agbára gbà lọ́wọ́ àwọn alágbára ní ìlú náà nítorí pé wọ́n gbà wípé ìlànà tàwọn òun náà ni ìlànà tó dáa jùlọ gbogbo nǹkan tí àwọn ẹgbẹ́ yìí tí wọ́n dẹ̀ dúró lórí tí wọ́n pèpè sí òun náà ni báwo la ìfẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn tí ń ṣèjọba torí pé àwọn wọ̀nyí wọn ò mọ ìjọba ṣe so gbogbo àwọn ìlú ayé pátá ni wọ́n ti ń gbìyànjú àwọn nǹkan wọ̀nyí àwọn àdíkwánù muslimun tí wọ́n bá dé àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n máa yíra padà níbi orúkọ nígbà míì ó ṣe é ṣe tán bá dé àwọn ìlú ti yí kí wọ́n má jẹ́ ìkwánù ma kó jẹ́ sí pé àwọn orúkọ míì ni wọ́n máa jẹ́ ṣùgbọ́n àwọn orúkọ tí wọ́n jẹ́ yìí a wọ́n gbé àwọn orúkọ yìí síwájú lásán ni ìṣwánù náà ni wọ́n wọ́n wá lè jẹ́ orúkọ oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìlú yẹn tẹ́ẹ̀fì ní fura wípé bákan náà ni gbogbo wọn òun kálukú ó dẹ̀ ní hadaf òun kálukú ó ní àfojúsùn tó ń ṣiṣẹ́ lé lórí gbogbo wọn pàwátá rẹ̀ ní iṣẹ́ tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń gbìyànjú àti àkọ́kọ̀ láti sọ dòdòdó àwọn nǹkan tàbí ti tàṣíkò ẹ̀ òun náà ni ìròrí àwọn àdìsíwánù mùsùlùmí so àwọn ẹgbẹ́ kan wá rí nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé báwo la yẹ fẹ́ kọ̀ntró ọrọ̀ ajé ìlú yẹn bóyá nǹkan táwọn ọmọ mójútó nìyẹn ó lè jẹ́ sí pé ẹgbẹ́ mi ọ̀rọ̀ ríyàbọ̀ eré ìdárayá làwọn ọmọ mójútó ó lè jẹ́ sí pé ẹgbẹ́ mi rẹ̀ ó lè jẹ́ sí pé ọ̀rọ̀ siyasa ọ̀rọ̀ òṣèlú làwọn ọmọ mójútó so ó lè jẹ́ sí pé ẹgbẹ́ mi rẹ̀ dáẹ́wà làwọn làwọn mójútó gbogbo wọn pátápátá tí ẹ̀ ń wò yìí wọ́n ṣiṣẹ́ fún al-Ikhwan al-Muslimun ni naam àwọn al-Ikhwan al-Muslimun ni ẹgbẹ́ kan ni wọ́n ìjọ kan ni wọ́n tó jẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ma ìlànà sàlàfíyà ó gbọ́dọ̀ gbọ́ àwọn ẹgbẹ́ yìí dáadáa kó lè bá a má jẹ́ sí pé yóò bọ́ sínú ẹgbẹ́ yìí tí ó jẹ́rò pé sàlàfíà lò ríṣe gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ ní asàkọ́fàtù sàlàfíyàtul islamiyya asàkọ́fàtù asàlàfíyàtul islamiyya tó fẹ́ ní ọ̀làjú sàlàfíyà títí islam ó fẹ́ ní ọ̀làjú ní ìbámu sí bí àwọn ẹni àná àwọn ìjọ àkọ́kọ́ nínú Islam àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n fẹ́ ní irú ọ̀làjú tó jọ ti wọn nínú ẹ̀sìn irú ẹni báyìí rèé ó gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń pè ní al-Ikhwanul Muslimun ó gbọ́dọ̀ mọ̀ àwọn tó ń pè bẹ́ẹ̀ ni ilé báyìí ó ṣe dédé hadithu afáwa Hudhayfatu ibn al-Yaman radiyallahu anhu ó ní kana an-nasu yas'aluna rasulallahi sallallahu alayhi wa sallam 'anil khayr wa kuntu as'aluhu 'ani sharri makhafatan an yudrikani àwọn èèyàn wọ́n a máa bi ànábì sallallahu alaihi wasallam léèrè nípa oore nípa tó dáa nípa nǹkan tó lóore tí yẹn lè ṣe tí èyàn ó fi rí àánú ọlọ́run bá tí ó fi rí orí lọ́dọ̀ ọlọ́run bá nǹkan táwọn ẹmọ́ ń bèèrè nìyẹn wa kuntu as'aluhu 'ani sharri àmìmí ń tẹ́ mi tí n bá fẹ́ bèèrè bèèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam aburú lè mi máa ń bèèrè kí laburú kí laburú makhafatan an yudrikani kí n tó fà á tí mo fi ń wáyìí mà nípa aburú tí mo fi ń bèèrè mo ń bẹ̀rù pé kí nǹkan yẹn kọ́ mọ́ bá mi tí n bá ti máa máa lè jìnà sí máa lè sá fún eré báyìí ló fi jẹ́ sí pé nínú àwọn ẹ̀kọ́ eré tí ó yẹ kí ẹni tí ó bá wà lórí ìlànà sàlàfíyà tó yẹ kí ó gbámú dáadáa òun náà ni kí ó ma gbogbo àwọn nǹkan tí ó bá yàtọ̀ sí sàlàfíyà ìlànà àwọn ẹni ìsáájú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ nínú Islam ìlànà tó bá yàtọ̀ sílànà wọn ó gbọ́dọ̀ gbọ́yé so ìgbà tí wọ́n bá ń pè àwọn èèyàn sórí ìlànà yẹn láwùjọ yóò lè má yóò dẹ̀ lè jìnà sí náà a bẹ̀rẹ̀ ìsàlàyé àwọn àlèṣíwánì muslimun àwọn ẹgbẹ́ yìí a bẹ̀rẹ̀ sí sàlàyé ní Hassanul Hassan al-Banna eléyìí tí ó dá ẹgbẹ́ al-Ikhwan tó dá kalẹ̀ ní 1928 gbogbo eléyìí báyìí ni a ti sàlàyé fún wa síwájú ibi tí a bá láyé dé òun náà ni bí Hassan al bí a ó ṣe kó àwọn asọ́fún awwal àwọn ìjọ alákọ̀ọ́kọ́ tó wọ́n kó jọ nínú àwọn alẹ́kọ̀wánù muslimun bó ṣe kó wọn jọ ajẹ́bóyá pé àwọn mẹ́fà òun náà ni nígbà náà lọ́hùn tọ́lọ́wọ́ bá alékẹ́lá ní kí wọ́n láìkí ìpèpè Hassanul Banna dáadáa tí wọ́n dẹ̀ gbà fún Hassanul Banna lásìkò yìí Hassanul Banna ó pè wọ́n sí di wípé kan ṣe bẹ́yà kan ṣe fún òun ẹ̀ka tó ń pè ní bẹ́yà òun náà ni kí yẹn gbé àdéhùn tó kápá lọ́dọ̀ olórí wípé yọ́n máa tẹ̀ láṣẹ rẹ̀ gbogbo tó bá pààyàn láṣẹ lè yọ́n máa tẹ̀lé èyàn sì ní yapa àṣẹ rẹ̀ rárá tó tó ń pè ní bẹ́yà nìyẹn Hassan al-Banna béèrè lọ́wọ́ àwọn bẹ́fẹ́ fà wípé kan fóun ní bẹ́yà kan fóun ní ìgbé àdéhùn wípé wọ́n máa jẹ́ olórí fún wọn wọ́n dẹ̀ máa tẹ̀ láṣẹ ẹ̀hún wọn ò dẹ̀ sì gbọ́dọ̀ yapa àṣẹ tóun bá pa wọ́n ó béèrè lọ́dọ̀ wọn láti ṣe báyìí ó sì béèrè lọ́wọ́ wọn wípé wọ́n gbọ́dọ̀ ní kàmẹ́lù tọ́ àá wọ́n gbọ́dọ̀ ní ìtẹ̀lé àṣẹ ẹ̀hún ní pípé láì kò ní máa tẹ̀ láṣẹ ẹ̀hún láwọn abala kan kí wọ́n má láwọn abala míì tó jẹ́ sí pé ilé tó bá ti wọ́n nínú àwọn àṣẹ òun náà mọ̀ tẹ̀lé wọn ní tẹ̀lé àwọn apá méjì ò bá ti wọ́n ó ní wọn gbọ́dọ̀ ṣe lè báyìí wọn gbọ́dọ̀ ní kàmálù tọ́ àyà eléyìí báyìí òun ni bẹ́yà alákọ̀ọ́kọ́ ìgbé àdéhùn alákọ̀ọ́kọ́ eléyìí tí àwọn ọmọ ìjọ àkọ́kọ́ àwọn alìfúwánù muslimun tí wọ́n gbé pẹ̀lú Hassan al Awwal ọdún 1359 ọjọ́ karùn-ún oṣù Rabi'ul Awwal ọdún 1359 òun lílé bá ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí àwọn ìjọ àkọ́kọ́ yìí tí wọ́n gba ọwọ́ lọ́dọ̀ Hassan al-Banna ẹjẹ́ kí kọ́kọ́ fa nǹkankan yọ́ bí báyìí nínú àwọn nǹkan tí a máa fi ma àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ nínú àwọn nǹkan tí a máa fi ma àwọn ẹgbẹ́ tí wọ́n rìn lànà al-Ikhwanul Muslimun òun ni pé kí àwọn ọmọ ẹgbẹ́ yẹn kí wọ́n máa ṣe béyà fún àmírù jama'a wọn yẹn ni pé kí àwọn lọ́wọ́ olórí wọn kán máa gba àdéhùn lọ́wọ́ olórí wọn kán máa gba ọwọ́ wípé àwọn máa tẹ̀ láṣẹ olórí àwọn ò dẹ̀ ní yapa rẹ̀ gbogbo tó lórí bá dẹ̀ ti pa wọn láṣẹ náà gbọ́dọ̀ máa ṣe àwọn eléyìí báyìí rèé nǹkan táwọn alìkọwàlù mùsùlùmùn àwọn ẹgbẹ́ wọn máa ń ṣe ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ìkan nínú àwọn ẹgbẹ́ tí wọ́n ní lànà alìkọwàlù mùsùlùmùn yìí rí yóò rí pé eléyìí báyìí bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn débi wípé nǹkan tí àmírù ẹgbẹ́ yẹn bá sọ fún ọ ló gbọ́dọ̀ ṣe kódà kó jẹ́ sí pé nǹkan yẹn kò bá fẹ́nú rẹ mu kódà kó jẹ́ pé nǹkan yẹn ó yàtọ̀ sí bí wọ́n ṣe rọ̀pọ̀ yẹ kó rí nǹkan tí àmírù bá ti tó bá ti lè sọ fún ẹ láti gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ yá brọ́dá lágbájá sísá lágbájá ló gbọ́dọ̀ fẹ́ o gbọ́dọ̀ fẹ́ ẹlù ní àti sísá lágbájá tàbí olùsọ fún ẹ̀ o tó bẹ́ẹ̀ bákanáà tó bá sọ fún sísá lágbájá pé sísá lágbájá brọ́dá lágbájá lẹ máa fẹ́ o lẹ́sì gbọ́dọ̀ fẹ́ sísá yẹn o gbọ́dọ̀ fẹ́ ẹlù ní ìláyé àyàfi brọ́dá tó ló máa fẹ́ yẹn tàmírù bá dẹ̀ sọ fún pé ìwọ brọ́dá lágbájá kọ́ọ̀sì báyìí ló gbọ́dọ̀ lọ sí ní yunifásitì kọ́ọ̀sì yẹn ló máa ṣe o tó bẹ́ẹ̀ kó ṣe kọ́ọ̀sì rẹ̀ tí àmìrì bá sọ fún wọn wípé ìwọ̀rọ̀rọ̀ alágbájá ibi báyìí láti fẹ́ kó mọ̀ ṣiṣẹ́ nítorí bí kí jàmáà fẹ́ lò ẹ́ sí nìyẹn bí kí jàmáà ti fẹ́ máa lò ẹ́ nìyẹn ṣe bá ń sì ó dẹ̀ gbọ́dọ̀ lọ máa ṣiṣẹ́ fún jàmáà níbẹ̀ ni kódà kó sí pé iṣẹ́ yẹn ò tẹ́ ọlọ́rùn iṣẹ́ tó gbọ́dọ̀ máa ṣe nìyẹn eléyìí tí mo ń sọ yìí gbogbo ẹnikẹ́ni tó bá rìn ìlànà ẹgbẹ́ rí yóò máa yé e wípé bóyí máa ń rí nìyẹn yóò sì máa sọ̀dákọ̀ yóò máa pè lódodo gbogbo tí mo sọ yìí pé ó gbọ́dọ̀ yapa àmì àṣẹ àní òun láyé kódà ń gbà mí rí náà máa rí pé irú brọ́dà yìí báwo ló ṣe lè fẹ́rù sísà yìí àdírù sísà yìí báwo ló ṣe lẹ́tọ̀ sí irú brọ́dà yìí ni wíjẹ́ rí pàwọn méjèèjì ordinarily wọn wà compatible láti fẹ́ra wọn tó yíwa yìí sí ṣùgbọ́n nígbà tó jẹ́ sí pé ẹni tí àmírù ní kó fẹ́ nìyẹn ẹni tí jẹ́ máa ní kó fẹ́ nìyẹn wallahi ẹni ẹ̀ ló gbọ́dọ̀ fẹ́ ẹni ẹ̀ ló gbọ́dọ̀ fẹ́ kò gbọ́dọ̀ kò tó bẹ́ẹ̀ kó fẹ́ lómi yàtọ̀ fún ẹni tí àmírù ní kó fẹ́ kò sí ó bẹ́ẹ̀ kó fẹ́ ẹlòmí yàtọ̀ fún ẹni tí àwọn aláṣẹ ẹgbẹ́ yẹn ní kó fẹ́ nítorí gini nítorí bẹ́yà tí wọ́n ti ní wípé ọ̀ràn yẹn ní fáwọn láti máa tẹ̀lé àṣẹ àmírù ẹgbẹ́ àwọn òdẹ̀ gbọ́dọ̀ yapa rẹ̀ àwọn òdẹ̀ gbọ́dọ̀ yapa rẹ̀ kódà débi wípé ẹni tó bá ilé tẹ̀lé tó bá fi lè yapa ni kò ń ṣe ẹnìkan nínú àwọn tó ń ṣe àwọn ẹgbẹ́ yìí ó yapa àṣẹ ẹgbẹ́ ẹni tí mo mọ̀ dáadáa ni ẹni tí mo mọ̀ dáadáa ni tí kò ń ṣe bọ́yá wọ́n ní wọ́n ní ẹgbẹ́ sì pàṣẹ láti pé kí wọ́n ṣe blálà fún ẹni yìí wọ́n dẹ̀ ṣe blálà fún ìgbà mí rèé àmìrò pàṣẹ pé kéèyàn máa ṣe frog jump kò tó bẹ̀ kó mọ́ ṣe ìgbà mìíre àmìrò pàṣẹ pé kéèyàn máa kó fa ti alábẹ́ ohun rẹ̀ gbọ́rọ̀ mọ́fà wallahi ìmúfọ́lọ́bà búra kò ń ṣe àwàdà rárá wọn bíyànga látara ìtànkè ní bíyà ilé ìjọ tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn aláṣẹ wọn lọ́wọ́ àwọn ọ̀gá ẹgbẹ́ wọn lọ́wọ́ àwọn olórí ìjọ wọn tí wọ́n àdẹ gbọ́dọ̀ yapa bí àyìn rárá ẹ tó bá sí àwọn ẹgbẹ́ tí mo ń sọ ìrí àwọn ẹgbẹ́ tí mo ń sọ yóò mọ̀ hàn sí lódodo tí àmì ìròyìn bá sọ fún yín wípé ilé àwọn ẹgbẹ́ kan bẹ wọ́n bẹ lọrin ìwó ni wọ́n ti ìwó ni wọ́n ti lágbára dáadáa ìwó o ni wọ́n ti lágbára dáadáa wọ́n sọ fún yín pé ìwọ ìwọ ìwọ wọ́n select yín ẹ̀yin lẹ́ ń lọ sọ́lé àmìrù lálẹ́ yìí wọ́n àjẹ́ bí ń dákẹ́ ẹ̀sùn tí ló fi mọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ lọ sọ́lé àmìrù yẹn àwọn èèyàn wọ́n kò wọ́n ní jeish jeish ọmọ ogun ṣe bá yìí sí tó má sọ fún pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀ lọ sínú gbó báyìí wallahi ẹ̀ lọ sínú gbó nìyẹn wọ́n á dẹ̀ sọ fún yín pé tẹ́ bá ń lọ sínú gbó yẹn ẹ dágbére nílé pẹ̀ ń lọ sásàlátù ni wọ́n sọ fún yín pé ẹ dágbére nílé pẹ̀ so ibà yìí so àwọn nǹkan yẹn eléyìí báyìí lábẹ́ pé wọ́n ti gba béyà lọ́dọ̀ olórí wọn ni eléyìí gbogbo ẹni tẹ́ gbogbo ìjọ tẹ́ bá ti rí tí ń ṣe rú ẹ̀ ẹmọ̀ wípé àwọn wọ̀nyí ìṣwánù ni wọ́n ìṣwánù ni wọ́n ṣe ibá yìí sí náà kódà àwọn tí mo ń sọ wípé wọ́n fìdí múlẹ̀ níwó yẹn wọ́n burú débi wípé kò sí nǹkan tí àmírù ò lè sọ fún wọn pé tí wọ́n ṣe tí wọ́n sì gbọ́dọ̀ ṣe tí wọ́n sì gbọ́dọ̀ má ṣe kódà tí àmírù bá sọ fún yín pé ìyàwó yín á jí ayín sọ pé mo wá rí mi lé wàláhì gbọ́dọ̀ lọ ni ó ẹ̀yìn gó mọ̀ pàmí òun ti bà ná fún ni bà tí ìwádìí lọ síwájú lọ sẹ́yìn ìwádìí jẹ́ kó wáyé pé àwọn tó súnmọ́ àmìrù jẹ́ kó wáyé pé tí hero tàmìrù ṣe ni pé ó gbọ́dọ̀ mọ́ súnmọ́ àwọn obìnrin everyday tí hero tàmìrù tó bá dẹ̀ ti súnmọ́ obìnrin báyìí wà ní ìṣàkóso àbàgbàmì tí àmìrù wọn bá ṣẹ́rí ọkọ yẹn tó bá fi lè fẹ́ obìnrin tó bá fi lè tóun náà bá fi lè bá sùn láyé rẹ̀ kò lè kó òun ẹgbẹ́ wọn àyàfi tọ́nà bá nìkan ní kí síhìn yẹn kó lójú ẹ̀ kí ìdán táwọn yẹn kó lójú ẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ yé sọ̀rọ̀ eré o ọ̀rọ̀ tí mo ń sọ yé òkè ń sọ̀rọ̀ eré o so yé báyìí sìn so ó ní agbára gidi gan ó ní agbára gan ní àwọn bí àwọn ẹlẹ́gbẹ́ yìí bí wọ́n ṣe máa ń ṣe láàrin ara wọn látara wípé wọ́n ní bíyà ìgbà àdéhùn eléyìí tí ó kan pátíyàn gbọ́dọ̀ yápa rẹ̀ lọ́dọ̀ olórí wọn wípé àwọn ó máa tẹ̀lé gbogbo àṣẹ tí olórí bá pa wọn àwọn ò dẹ̀ ní yapa àṣẹ yẹn rárá so eléyìí báyìí òun ni ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ tí àwọn al-Ikhwanul Muslimun tó máa fi ń so àwọn ẹmẹgbẹ́jọ tó máa fi ń so wọ́n papọ̀ láti má lè jáde kúrò nínú ẹgbẹ́ yẹn wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀rùbà fún yín tí ẹ bá fẹ́ yapa àṣẹ amir wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀rùbà fún yín tí wọ́n á dẹ̀ máa ka àwọn àhàdìsù kan àwọn àhàdìsù kan láti lè sọ àdéhùn tó kan pá pẹ̀lú amir nínú àwọn hadith tó ma sọ fún yí ni pé man mata wa laysa fi unukihi bay'ah mata maytatan jahiliya gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kú tí kò wá ní bay'ah lọ́rùn kó ṣe bay'ah fún àwọn olórí ìjọ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ikú jahiliya ló kú so eléyìí báyìí òun ni Hassan al-Banna òun ni ó ṣe pẹ̀lú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ tó kójọ tí mo ní mẹ́fà ní wọ́n tí mo sàlàyé fún wa sí ẹ̀yìn yẹn ní ọjọ́ karùn-ún oṣù Rabiul Awwal ọdún 1359 lẹ́yìn rẹ̀ Hassan al-Banna bẹ̀rẹ̀ òun tẹ̀síwájú lórí bó ṣe ń bá ẹgbẹ́ yìí bó ṣe ń kójọ bó ṣe ń kẹgbẹ́ yìí jọ lọ gbogbo àwọn àsìkò tá ń wí asanulbanna kò kí ń súnmọ́ àwọn èèyàn kankan láti fà wọ́n sínú ẹgbẹ́ ju àwọn tó bá rí wípé àwọn eléyìí wọ́n ní ìkápá wọ́n dẹ̀ ní agbára títí àdámọ́ lásán tó jẹ́ ti tó ní gbogbo báyẹ àwọn báyẹ pé agbára àádà lásán ni wọ́n ní yẹn ni pé wọ́n ní ìkápá ìkápá àti ti àdámà bọ́lọ̀ bá ní kẹ́lá ti dáyẹ̀ ní àládà bọ́lọ̀ ti dáyẹ̀ nìkan kò dìgbà tán bá lówó rẹpẹtẹ kò dìgbà tán bá ní àwọn agbára kan tó jẹ́ sí pé àwọn agbára yìí ó jẹ́ agbára tó yàtọ̀ so eléyìí báyìí bó ṣe bẹ̀rẹ̀ ní ẹ eléyìí báyìí lọ́pàá ló jẹ́ pé Muhammadul Ghazali ìkan nínú àwọn ògbóǹtarìgì nínú àwọn al-Ikhwanul Muslimun ni Muhammadul Ghazali naam eléyìí tó sọ yí pé hukmuhu an ta'khudha biyadihi masjid tó sọ ọ̀rọ̀ yẹ pé ìdájọ́ rẹ̀ ni pé ẹ̀tọ́ bá ti rẹ̀ tí ó kírun wà ń gbá lọ́wọ́ mú wà mọ́ lọ sínú mọ́sálásí Muhammad al-Ghazali ìkan nínú àwọn àgbà àwọn al-Ikhwan ó sọ nínú tírà rẹ̀ tó pè ní ma'alimu al àwọn àmì táàfin ma òdodo nínú tírà yẹn ní page 222 nínú tírà yẹn ó sọ̀rọ̀ kẹ́kí náà أني فقد مرت بهذا الرجل العظيم حسن البنا ظروف جعلته يختار المعاونين الأوائل له على أساس الكفاية العادية أو الضعيفة إذا صحبها التفاني في الدعوة والإخلاص للقيادة فهي أجدر بالحفاوة من الكفاية من من الكفاية الخارقة إذا ضعفت علاقتها بشخص القائد ó ní àwọn àsìkò kan àwọn situations kan àwọn ìṣesí kan ó ti ṣẹlẹ̀ tí Hassanul Banna ọkùnrin tí ó tóbi ní ọkùnrin tí ó tóbi ní Hassanul tó kọjá lórí ẹ̀ pé Hassanul rìn lórí àwọn situations kan nígbàtí ó bẹ̀rẹ̀ àkọ́kọ́ ìgbà tó bẹ̀rẹ̀ sí máa kó ẹgbẹ́ alìfúwárùn muslimun jọ ó kọjá lórí àwọn situations kan ó rìn lórí àwọn ó sẹ̀mí lórí àwọn situations kan tó yẹ sí pé àwọn situations yẹn àwọn zurufu yẹn lásìkò yẹn ja'alatuhu yakhtaru àwọn nǹkan yẹn àwọn conditions yẹn sọ di ẹni tó yẹ sí wípé ó sẹ̀lẹ́kì ó sẹ̀sà àwọn tí ó jẹ olùrànlọ́wọ́ fún láwọn àkọ́kọ́ àwọn tọ́kọ́ jẹ olùrànlọ́wọ́ fún lórí ẹgbẹ́ yìí ala asasil kifayati al-adiya ìgbà tó fẹ́ sẹ̀sà àwọn tí ó jẹ olùrànlọ́wọ́ fún ní àkọ́kọ́ tó jẹ olùrànlọ́wọ́ àkọ́kọ́ fún nínú ẹgbẹ́ yìí lásìkò tá ń wí situations conditions yẹn ó wà máa ń ti pé kí Hassan banna kọjẹ́ sí pé criteria tí ó fi máa select àwọn èèyàn nígbà àwọn nǹkan tí ó máa wò láti select àwọn èèyàn gbà yẹn òun náà ni al-kifayatul 'adiyya tó bá ti rí pé èèyàn kàn pé ó jẹ́ni tó wà capable kò yé báyìí sí yìí so ní àádà ó wà capable lórí nǹkan tí òun rí pé òun fẹ́ lò fún nígbà yẹn ó ti tó ìyẹn ni pé kìí ṣe yíké Hassan Banna ẹ̀ṣẹ̀ ma wákàtí Hassan Banna nígbà tó bẹ̀rẹ̀ sí ma sa àwọn èèyàn alákọ̀ọ́kọ́ tí ó bá ṣiṣẹ́ pọ̀ àwọn tí ó ràn lọ́wọ́ lórí báwo lè fẹ́ fi ìròrí ìròrí ìkwánù báwo lè fẹ́ fi lọ́lẹ̀ kò ẹ̀ṣẹ̀ ma wá wọn tó jẹ́ olówó káàkiri kò ẹ̀ṣẹ̀ ma wá wọn tó jẹ́ alágbára káàkiri kò ẹ̀ṣẹ̀ ma wá wọn tó jẹ́ làwọn ní kò yí pẹ́rú àwọn yẹn ní wá káàkiri ńgbà yẹn kọ̀mọ́ wáwọn olówó káàkiri kọ̀mọ́ wáwọn onípò káàkiri kọ̀mọ́ wáwọn alágbára káàkiri nígbà yẹn so àwọn tó ń sà lẹ́tà tí wọ́n bá iṣẹ́ pọ̀ nígbà yẹn nítorí conditions conditions tó wà nígbà yẹn situation tó wà nígbà yẹn wà rántí pé àwọn tó fẹ́ select fún kìíní yẹn tó fẹ́ select fún àwọn iṣẹ́ tó fẹ́ ṣe ńgbà yẹn òun náà làwọn tó bá jẹ́ pé ó rí pé wọ́n kàn lágbára láti bá wọn ṣiṣẹ́ ni kò bá jẹ́ pàgbára wọn ìyágbára tó lẹ́ni kò bá jẹ́pọ̀ lẹ ni wọ́n kò bá jẹ́pẹ́ ni kí é salágbára ni wọ́n idha sahibaha at-tafani fi ad-da'wati wal-ikhlas lil-qiyada tó bá ti rí páwọn wọ̀nyí in bẹ lára wọn at-tafani fi ad-da'wa ìtàn sínú dáwà àwọn eléyìí rẹ́dì kódà àwọn eléyìí rẹ̀ wọ́n àti rìn láti bí síbi ẹyẹ ń kọrin wọ́n rẹ́dì àti rìn láti bí síbi Ògbómọ̀ṣọ́ kódà kan mọ́ rí mọ́tò orí pàwọn eléyìí readiness wà fún wọn àtàfání ìdáwà kátán sínú pé abẹ́ sínú dáwà pé báwo ni dáwà tafẹ́ ṣe báwo ni ó ṣe báwo ni ó ṣe fẹsẹ̀ rinlẹ̀ tó bá ti lè rí lára wọn irú àwọn pọ́lísì tó fi ń sa àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn tí ó bá ṣiṣẹ́ pọ̀ tí ó jẹ́ ìrànlọ́wọ́ rẹ̀ lákọ̀ọ́kọ́ nìyẹn ìdásọ́híbáha àtàfání fi dáwà ti wà ìkìláṣì lè tó yẹ pé àwọn wọ̀nyí rẹ̀ wọ́n wá sincere láti máa tẹ̀lé àwọn aláṣẹ inú ẹgbẹ́ wọ́n ní ikhlas qiyada kéèsẹ́ pé àwọn tí wọ́n betray tí wọ́n padà dálẹ̀ àwọn adarí ẹgbẹ́ tó ti pàwọn eléyìí rẹ́dì fún task eléyìí ta fẹ́ gbélé wọn lọ́wọ́ àwọn eléyìí rẹ́dì fún sẹ́ta fẹ́ gbélé wọn lọ́wọ́ wọ́n rẹ́dì àti ṣiṣẹ́ fẹ́ gbẹ́ àwọn eléyìí dẹ̀ ni wọ́n ní ikhlas lil qiyada wọ́n wá sincere wọ́n ní ìtàfọ̀mọ́ fún ìtẹ̀lé àwọn olórí ẹgbẹ́ yẹn àwọn yẹn ló ń sẹ̀lẹ̀ fi ń gbà yẹn fàhíyà ajraru bil hafawati min al kifayati al khariqa Hasan al-Banna rí wípé eléyìí báyìí gan lọ bá mọ́ káwọn kóhun dúnú sí àwọn wọ̀nyí bá mọ́ kóhun tètè túraká sí láti kóhun tètè fa lọ sí ibi pé kóhun pa àwọn mọ́dọ̀ ju àwọn tó yẹ pé ní agbára ní èrírí agbára lọ من الكفاية الخارقة إذا ضعفت علاقتها بشخص القائد pàápàá jùlọ tó bá yẹpá àwọn tí wọ́n ní agbára tí ó jẹ́ agbára tí ó tọ́ yàtọ̀ sí agbára àádà nìkan tẹ́ kí agbára àádà ní kíyàn lálàáfíà àádà ní irú agbára yẹn agbára tọ́lọ̀bà nìkan sábà máa ń dá mọ́ wà lálàádà wa ni irú agbára bẹ́ẹ̀ wọ́n ní kíyàn lẹ́mi ìdènà rẹ̀ lámúrè àwọn wọ̀nyí tó láwọn agbára míì tó tún yàtọ̀ sí yẹn bóyá ó lówó lọ́wọ́ bóyá ó lágbára nínú ìlú bóyá jẹ́ onípò so Hassan Banna rí pé kóhun sàwọn tó yẹ pé agbára aládà ní ń bẹ lára wọn yẹn tí wọ́n sì rẹ́dì fún iṣẹ́ in tó ń gbé dání yẹn tí wọ́n dẹ̀ wà sincere pẹ̀lú ìmọ̀ tẹ̀lé àwọn tó jẹ́ aláṣẹ àtàwọn olórí ẹgbẹ́ yẹn ó fẹ́ ohun kóhun fa àwọn eléyìn mọ́dọ̀ jókóhun fa àwọn tó jẹ́ pé wọ́n ní agbára míì tó bá jẹ́ pé agbára tí wọ́n ní yìí pàápàá jùlọ tó bá jẹ́ pé àì ìsàsípọ̀ wọn pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ tó bá ti lè lẹ Azerbaijan ni wọ́n nùlú àwọn ni wọ́n àwọn eléyìí ni wọ́n àwọn eléyìí ni wọ́n ṣùgbọ́n àwọn eléyìí rẹ̀ àwọn eléyìí àìlákọ̀ wọn yẹn ni pé ìbáṣepọ̀ wọn pẹ̀lú personality ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ yẹn kò dáa

page 222 nínú tírà yẹn lẹ́yìn eléyìí Hassan Banna ó tún tẹ̀síwájú ní ọdún 1928 ó bẹ̀rẹ̀ sí máa tẹ̀síwájú àti fi ìròrí ìkwánù yìí láti gbin ìròrí yìí sórí àwọn èèyàn títí ọdún 1935 láti 1928 ló ti ń gbìyànjú yẹn títí ọdún 1935 bí ọdún méje gbogbo àsìkò táà ń wí yìí nǹkan tí Hassan al-Banna tó fi ń mú àwọn èèyàn òun náà ni pé èdè dáwà èdè pé òun pèpè sójú ọ̀nà Ọlọ́run òun pèpè sójú ọ̀nà Ọlọ́run bá language tó fi ń pè àwọn èèyàn sójú ọ̀nà ìṣòwánù gbà yẹn in tí ohun tó fi ń ha àwọn èèyàn nígbà yẹn òun náà ni pé òun pèpè ni òun pèpè ni ìgbà táwọn yìí Hassan banna ní dòrósù kan tó máa ń ṣe fún àwọn èèyàn ọjọ́ àṣúlàṣà ọjọ́ Tuesday bí irú ọjọ́ àná Hassan al-Banna ní ìjòkó kan tó máa ń ṣe fún àwọn èèyàn lásìkò táwọn wí àwọn tó máa attend ìjòkó Hassan al-Banna ní àsìkò yìí àwọn kékeré náà ni àwọn tó jẹ́ sí wípé òǹkà wọn ò fẹ́ ju tẹ́yẹn lè kà lórí ka ọwọ́ lọ báyìí ibi tí wọ́n kéré dé ẹfẹ́ lè ka òǹkà wọn lórí ọwọ́ lásìkò táwọn wí ó máa ń ní ìjòkó kan tó fi ń ṣe dùrúsù fáwọn èèyàn lọ́jọ́ tuesday àìkẹ́ nínú àwọn àdìfúwàn ó sọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tán pè ní mahmoud abdulhalim mahmoud abdulhalim ó ní kúntù ahduru hadha alhadith fi markazi fi shari nasiriya ó ní òun máa àtẹ́ndì hadithu tí Hassan al-Banna ma ń ọ̀rọ̀ tí Hassan al-Banna ma ń bá wọn yàn sọ lọ́jọ́ Tuesday yìí olóhun wà náà àwọn tó máa attend ọ̀rọ̀ yẹn nígbà yẹn fil markazi al-am ní ibi tó jẹ́ markazi gbogbogbò tó jẹ́ general markaz fún àwọn al-Ikhwanul Muslimun ní street an ibẹ̀ ni markazi al yẹn ibẹ̀ ló wà ó ní wala yakadu yata'adda adadu al-hadirina fihi asabi'a al-yadayn ó ní bí táwọn kérédé ló ń kà nígbà yẹn láwọn táwọn máa àtẹ́ndì dùrúsù Hasan al-Banna yìí ó ní òǹkà àwọn tí máa àtẹ́ndì dùrúsù yìí ó fẹ́ má ju nǹkan tí yẹn lè kà lórí ka ọwọ́ lọ وقد أشرت إلى الوسائل التي كان يلجأ الأستاذ إليها محاولا جذب انتباه سكان هذه المنطقة من حي سيدة من حي سيدة زينب إلى دار المركز العام Ọlọ́hun dẹ̀ ti tọ́ka sí àwọn alwasail àwọn o àwọn àtẹ̀gùn àbí àwọn means àwọn ọ̀nà eléyìí tí Hassanul Banna máa ń lò nígbà yẹn láti fi gbìyànjú àti fa láti fi gbìyànjú àti draw attention àwọn èèyàn so yíba yìí sí pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé mọ́ntíkọ̀ tó ń gbé mọ́ntíkọ̀ yìí àwọn tó ń gbé nùlú yìí ọ̀nà tí Hassan al-Banna máa ń tó ń lò láti fi draw attention wọn so yíba yìí sí àwọn tí ń gbé àdúgbò àṣẹ́yídà Zainab yìí wọ́n ń gbé àdúgbò àṣẹ́yídà tu Zainab yìí ọ̀nà tí Hassan al-Banna máa ń lò láti fi fà wọ́n sí al-markazu la'amu yìí ó lóun ti sàlàyé rẹ̀ ó ní la'alla adada man yahduruna hadha al-hadith yatadha'af nǹkan tí Hassan al-Banna fi ń ṣerú nǹkan yìí ni pé ó máa ń gbìyànjú àti lo àwọn ọ̀nà yìí bóyá iye nǹka àwọn èèyàn tí ó máa wá sí dùrúsù yìí bóyá yóò máa pọ̀ sí wa ma'a dhalika kullihi lam yatadha'af ó ní tó ń ti gbogbo ọ̀nà tí Hassan al-Banna gbìyànjú láti fi pe àwọn èèyàn wá síbi ìjòkó yìí ó ní òǹkà àwọn èèyàn lékún ní àsìkò tá ń wí afá Mahmud Abdulhalim sọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ tó pè ní ahdathu tarikh ahdathu tarikh ní mujalladu alákọ̀ọ́kọ́ yẹn ni pé volume 1 page 384 uh, ibẹ̀ ti sọ̀rọ̀ yìí ẹ rí pé ní ìjókó tí a ṣe gbẹ̀yìn mo sọ̀rọ̀ kan mo ní inshallah àwọn ọ̀rọ̀ tí a bá máa mú wá láti fi ṣàlàyé àwọn al-Ikhwanul Muslimun fún wa báwo ni dáàwà wọn ṣe bẹ̀rẹ̀ àti pé kí ni nǹkan tí wọ́n rìn lórí ẹ̀gán kí ni manhajú wọn gan gbogbo ọ̀rọ̀ tábà máa mú wá inshallah yóò máa jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ara wọn náà ni wọ́n sọ tí kìí ṣe páwọn tí ń takò wọ́n ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn lé wọn lórí nítorí pé tá bá mú ọ̀rọ̀ àwọn tí ń takò wọ́n wá láti fi nǹkankan rinlẹ̀ nípa tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n máa sọ ni wípé àwọn ń parọ́ mọ́ wọn ni so kílẹ̀ kílẹ̀ rò pé wọ́n sọ nípa wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bí àwọn wọ̀nyí rèé tí wọ́n sọ̀rọ̀ nípa wọn ìṣe bọ́ta wọn ni wọ́n so so definitely irú nǹkan tẹ́ máa gbọ́ wọn náà nìyẹn so a ní mọ́rọ̀ àwọn tí àmà ní èròǹgbà báyìí táàmà ní nípa wọn àníbúrú ọ̀rọ̀ tí wọ́n wá àwọn tó jẹ́ ara wọn gẹ́gẹ́ pàápàá jùlọ tó jẹ́ olórí wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa wà lèṣíwánù muslimun fúnra ara a máa gbìyànjú àti fi ṣe ìtọ́ka lórí báwo ni ẹgbẹ́ yìí báwo ni wọ́n ṣe kó jọ ìgbà tí ó di 1935 a Hassanul Banna ìgbà yẹn in ló bẹ̀rẹ̀ sí ṣe ìpele alákọ̀ọ́kọ́ nínú al'amalu tanfidhi asirri ní 1935 ó ní Hassan al-Banna bẹ̀rẹ̀ iṣẹ́ pé báwo la ṣe máa pe àwọn èèyàn ní kọ̀kọ̀ àti pé báwo la ṣe máa fi àwọn nǹkan kan pamọ́ nínú àwọn nǹkan tó jẹ́ sí wípé ẹgbẹ́ wa yìí tí agbédání tí a fẹ́ pèpè sí àtàwọn nǹkan tá a fẹ́ ṣe èyí tó yẹ pé àwọn èèyàn kan nínú ẹgbẹ́ àwọn kan pàtó nínú ẹgbẹ́ àwọn ni ó mọ̀ mọ àwọn àṣírí èyí náà ń pè ní àtẹ̀mvímù sírì báwo la yẹ fẹ́ máa to ètò ẹgbẹ́ ní ìkọ̀kọ̀ ọlọ́run jẹ́ kí n rí eléyìí ṣàlàyé ṣẹ́rí gbogbo ẹlẹ́gbẹ́ wáwátá ni wọ́n ní àwọn àtẹ̀mvímù sírìyà wọ́n ní àwọn ètò kan tó jẹ́ sí pé àwọn ètò kan bẹ̀ tó jẹ́ pé àwọn ètò yìí ètò kọ̀kọ̀ ni tó jẹ́ pé mo kàn jẹ́ ọmọ ẹgbẹ́ lásán ò lè mọ nǹkan yẹn àyàfi àwọn tí wọ́n bá ti jẹ́ ògbóǹtarìgì nínú àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ti dé ipò adarí nínú àwọn ọmọ ẹgbẹ́ ṣẹ́rá àwọn wọ̀nyẹn ni ó mọ mọ àwọn nǹkan wọ̀nyí gbogbo apátápátá wọ́n pín wa sí ọ̀nà mẹ́ta inshallah inshallah al-karim má padà mọ́ sàlàyé lè báyìí tó bá ti bá déwájú inshallah wọ́n kún asọ́nà mẹ́ta kò yí sí so ṣe rí nínú àwọn tó bá pín sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kéje pé wọ́n ní ké gúrùpù aláàkọ́ gúrùpù ẹlẹ́kejì o wọ́n ti ọ̀nà tó gbà pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé wọ́n ní àwọn kan ń pè ní àwọn ọmọ ìyá tó jẹ́ ọmọ ìyá gidi wọ́n ní àwọn kan tó jẹ́ sí pé àwọn ọmọ ìyá ti ń ṣe èméjì ṣe bá ń sìn so ọmọ ìyá tó yẹ pé yìí ṣe méjì nípa ẹgbẹ́ so wọ́n sì ní àwọn ọmọ ìyá tó jẹ́ sí pé àwọn tí wọn àwọn wà nípele wípé wọn tí ìdí ọmọ ìyá gidi tán wọ́n dẹ̀ ti ń kú ní ìpele ẹni tí ń ṣe méjì nípa ẹgbẹ́ ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n pín wọn sí tán pín àwọn èèyàn sí bí wọ́n ṣe máa bá ikọ̀ kan lò nínú àwọn tán bá rí báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe máa bá wọn lò ọ̀tọ̀ọ̀tọ̀ ni so yíba ní sí gbogbo ẹgbẹ́ ló ní tẹ̀blìrì gan ni àwọn ẹgbẹ́ tẹ̀blìrì àwọn náà ní nǹkan tí mo sọ yìí so yíba ní sí so wọ́n ní wọ́n ní good brothers wọ́n dẹ̀ láwọn weak brothers àwọn strong brothers àtàwọn weak brothers so yíba ní sí so àwọn strong brothers ó ti láwọn nǹkan kan tí ẹ máa rí lára wọn ó sì ti láwọn ìgbìyànjú kan tí wọ́n máa ṣe nínú ẹgbẹ́ ó sì ti ní bí wọ́n ṣe múra sí ọ̀rọ̀ ẹgbẹ́ tó àwọn yẹn àwọn ni strong brothers so àwọn weak brothers làwọn àwọn weak àwọn weak brothers làwọn tó jẹ́ sí wípé wọ́n wọ́n ní máa ṣerú àwọn ìgbìyànjú táwọn strong brothers ń ṣe yẹn nam kí ni máa ń fà yọ́n bẹ̀ ni pé ṣé wá rí bí owó wá ṣe wá wà yẹn nínú ẹgbẹ́ yẹn pẹ̀lú àwọn ọ̀nà tán pín wa sí yẹn àwa kan ń bẹ tó jẹ́ sí wípé nínú ẹgbẹ́ rẹ̀ àwa ni a jẹ́ ẹni tí àwọn àṣírí yìí ó máa hàn sí fún bí àpẹẹrẹ sí sí àwọn ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ yìí tó bá fẹ́ ṣe àwọn mítìnì kọ̀kọ̀kan wa máa sábà ṣe lóru ńgbà mi òru òru wọ́n máa ń ṣe ẹ̀dọ́kùn ṣe ọ̀rọ̀ ẹ̀sìn náà ni à ń ṣe tá ń ṣe mítìnì lóru ẹ̀sìn tó yẹ pé ńgbà tí mo bẹ̀rẹ̀ mọ̀kọ́ dímọ̀ lẹ́ẹ̀kan mo ní láìlúha kanahariha ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bákan náà ni ó funfun gbò ní kò sí nǹkan kan kọ̀kọ̀ nínú ẹ̀sìn kò yíba yìí wọ́n mọ̀ wá sí àwọn mítìn yẹn lóru ṣe wá dẹ́bá fẹ́ sí àwọn mítìn yẹn lóru àbí wọ́n fẹ́ ṣe lọ́sàn náà ó ti nínú gbó ibi tẹ́ẹ̀tì lọ pàdé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ti lọ pàdé ó ti láàyè ibi tẹ́ẹ̀tì lọ pàdé kódà nínú igbó yẹn ó ti ní ibi tẹ́ẹ̀tì pàdé mẹ́ àbí lóru àbí ilé tẹ́ẹ̀tì fẹ́ pàdé yẹn ìgbà mí náà ó lè jọ́sàn now gbogbo awa tí a fẹ́ ṣe mítì ní plan ni ẹnì invite mi won invite ti epe báyìí ó dẹ̀ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ pàdé ó gbọ́dọ̀ pàdé wá nígbà ọ̀nà ibi tó dẹ̀ gbọ́dọ̀ gbà wọlé rẹ̀ wá fún ẹ lọ́nà ibi tó gbọ́dọ̀ gbà wọlé ó gbọ́dọ̀ gbà náà ìbòmí wọlé naam ó yé àbí wọ́n á tó sọ fẹ́ lómi ìnà bẹ́ pé brọ́dà alágbájá ìwọ náà láago báyìí lásìkò báyìí láàyè báyìí àti ní ojú ọ̀nà báyìí ní kò dẹ̀ bá ti wá sọ fún gbogbo wọn ráǹdìrí ẹnìkan ò ní mọ̀ pé ó dẹ̀ gbọ́dọ̀ intended sọ fún ọ yẹn ó gbọ́dọ̀ discuss yẹ pẹ̀lú anybody pé irú nǹkan yẹn wọ́n sọ fún ẹ in fact ó gbọ́dọ̀ discuss yẹ pẹ̀lú ìyàwó rẹ tó bá yẹ pé bá ti níyàwó ńlé in fact ó gbọ́dọ̀ discuss yẹ pẹ̀lú àwọn ọmọ rẹ tó bá ti bímọ tí ìyàwó rẹ bá béèrè pé bolo ń lọ wàá wàá rọpa fún ni wọ́n sọ fún pé kó parọ́ fún pé kó kàn sọ fún pé ọ̀n lọ àsàlátù fún bí àpèjúwe tàbí kó sọ pé lọ sí lecture kan fún bí àpèjúwe tàbí kọ́ sọ fún pọ́n travel fún bí àpèjúwe wọ́n sọ kẹ́kẹ́ tó máa sọ fún so anybody ó gbọ́dọ̀ mọ̀ àyàfi ìwọ nìkan náà ló gbọ́dọ̀ mọ̀ kíní yẹn now tẹ́ bá wá débi meeting yẹn ìgbà yẹn lẹ́tọ̀ wá mọ̀ mọ́ra yín pé à so ìwọ náà wá invited so ìwọ náà wá invited ẹ lè mọ̀ tẹ́lẹ̀ yí pé ni wá invited àyàfi ìgbà tẹ́ bá tó àwọn tẹ́ bá wá pàdé ní meeting yẹn lẹ́ẹ̀ṣẹ̀ máa dára yín mọ̀ pé ẹ̀hẹ́ so lágbájá náà lágbájá náà lágbájá náà àwọn nǹkan tẹ́ bá dẹ̀ discuss ní meeting yẹn ó gbọ́dọ̀ bá ẹ̀dá ọlọ́run kankan sọ inshallah mo ti ń bọ̀ wá nípa bí àwọn al-Ikhwan Muslimun wọ́n ṣe pàwọ̀ pẹ̀lú àwọn al-Masuniya àwọn Freemason ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpìlẹ̀ tí mo ń sọ yìí nípa at-Tanzimu Sirri nípa ètò ìkọ̀kọ̀ tí mo ń sọ yìí wọ́n mú látọ̀dọ̀ àwọn Freemason ni àwọn al-Masuniya ni máa dẹ̀ mú ọ̀rọ̀ àwọn olórí àwọn al-Ikhwan Muslimun wà tó ń sọ fún ọ wípé àwọn àṣírí ẹgbẹ́ tó bá fi lé ọ lọ́wọ́ ọ gbọ́dọ̀ kú pẹ̀lú rẹ ni ó gbọ́dọ̀ disclose ẹ̀fẹ́ ní body ó gbọ́dọ̀ kú pẹ̀lú àṣírí ẹni kò yí báyìí sí àwọn al-Ikhwanul Muslimun wallahi ẹgbẹ́ tó lè ní wọn ẹ̀dẹ́kẹ́ ń sípẹ̀ kìríkà fún yín wọ́n in fact tẹ bá wà láwọ̀ kan ẹ má rò páwọn Muslimun lò sí pẹ̀lú yín wọ́n wà pẹ̀lú yín dáadáa tí wọ́n bá fẹ́ mọ́nítọ̀ àwọn movement in fact ó lè jẹ́ sí pé kódà ìwọ lè mọ́mà ládùúgbò rẹ báyẹn ó lè jẹ́ sí pé àwọn àlèkọ́wàlù mùsùlùmù ti dedicate ẹnìkan fún ẹ tí wọ́n máa sọ mú mẹ́ntẹ̀ ó fẹ́ mú ẹ wọnú ẹgbẹ́ ẹni ìwọ òdẹ nímà in fact ó lè jẹ́ sí pé ẹni yẹn nítorí ẹ ló fi kó wá sádùúgbò yẹn nítorí ẹ ló fi kó wá sádùúgbò yẹn ó máa gbarí sádùúgbò yẹn ó máa nítorí ẹ ni ìwọ nímà ó dẹ̀ mọ́ nítọ́ ẹ tí tí ó fi rí ẹ mú ẹ gẹ́ẹ̀tì pọ́ǹtì mi ó lágbára gan o now ọ̀rọ̀ nípa àtẹ̀nfíìmù sírí onímọ̀ ń bá lọ now tán bá ní mission kan tán fẹ́ execute èmi àti ẹnìkan tó jẹ́ ìhwá ní à ń sọ̀rọ̀ lọ́jọ́ kan wallahi ìjọ ẹ̀mọ̀ àwọn ìhwá nùsùlùm wọ́n burú gidi gan wọ́n yàtọ̀ sí bí àwọn freemason yẹn níbi ètò báwo la yẹ fẹ́ múyàn mo wá ń sọ fẹ́ni ẹ pé àwọ̀kọ̀ ah, kí báwo lẹni tí fídíò kan bẹ tó wà viral ní time kan ó wà lórí ó wà lórí ó whatsapp ó wà lórí facebook tí bá ti sọ fídíò yẹn sì wo nílẹ̀ máa mọ́ ẹni tó bá ti ẹni tó bá wo fídíò yẹn gbà ó máa mọ́ ó wà viral gan ó wà widely spread gan gbà nam hai kí lẹ́ ń pè Donald Trump president America ó lọ ìgbà time àwọn time tó ń ṣe campaign ni ibi tó ti wá ń ṣe campaign lọ́wọ́ voice kan sọ Allahu Akbar Donald Trump báyìí ó fẹ́ jábọ́ lórí stage tó tí ń fò káàkiri pé ìdààmú bá pé mo ní voice yìí ti wá sẹ́wọ̀n pé voice yẹn ẹ̀rù gidi ló jẹ́ fún kèfèrí òun ti rò pé lẹ́yìn Allahu Akbar yẹn bóyá bọ́m̀bù ọ̀tẹ̀lẹ̀ ni gẹ́gẹ́ bí ìrọ̀tì sí àwọn àrífọ́wà mùsùlùmù àwòtọ́ ni tàbí kí wọ́n bẹ̀rẹ̀ sí máa shoot sporadically láfta Allahu Akbar wàhálà bá àwọn tí wọ́n jẹ́ ń tọ́rẹ́jì ẹ̀yìn Donald Trump gbogbo pátá ń sáré gorí stage wọ́n wọ́n wọ́n sáré sọ̀ràndẹ̀ wọ́n wò wọ́n wò bẹ́ṣe àwọn kí ní ẹ̀dẹ̀ burú gan wọ́n ma bẹ́ṣe máa ń wú àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n á dẹ̀ pick out ẹni tó bá ṣe nǹkan kan gbogbo wọ́n dẹ̀ ń wò wọ́n dẹ̀ ń wò wọ́n wọ́n dà pé ah, ibì kan ni voice yìí ti jáde ní ibi crowd yìí ó yẹ kí wọ́n lè single out ẹni yẹn báwo wá ní wọ́n ṣe mẹ́ni yẹn because ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni yẹn òun máa mọ̀ pé ẹni ló shout Allahu Akbar náà bá ṣe wà yí sí kí ẹnìkẹ́kẹ́ sọ pé Allahu Akbar láàrin wá sí ó dá mi lójú pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ẹni yẹn àbíwájú àbẹ́yìn rẹ̀ ẹni yẹn máa mọ ẹni tó shout ìkíní yẹn tó pariwo Allahu Akbar yẹn ẹni ẹ lọ́wọ́ sọ pé àà ìdákẹ́kẹ́ mọ̀ ní ó ní mission tí mo ń wò yẹn wallahi ìwáyé ló sọ fún mi mo wá rí pé káì ọjọ́ yẹn mo rí pé káyẹ̀ orí àwọn pípù yìí ń gbá gan ó ní àfáàṣẹ́ rí mission tẹ́ ń wò yẹn <laughs> mission tẹ́ ti ń plant pẹ́ ni ó ní sẹ́ rí ibi tẹ́ni ẹti sí Allahu yẹn gbogbo àwọn tó ń bẹ̀ yẹn pátápátá àwọn tán mà sí mission yẹn ni gbogbo àwọn èèyàn bí ni so bá sí tán gbogbo wọn pátá ni wọ́n mójú jẹ wọn lè single out ẹnìkan láàrin wọn àyàfi tẹnìkan tó bá súnmọ́ tó lè point out tó lè point out bá point out àwọn gbogbo àwọn tó dẹ̀ wà pẹ̀lú ẹ̀rí àwọn tó ń jọ plan mission yẹn ẹgẹ́ ti kí nìyẹn so mo fi wá rí pé káì orí àwọn èèyàn <laughs> orí wọn ó ń ṣiṣẹ́ kalẹ̀ ní gbogbo orú àwọn nǹkan yẹn báwọn Ikhwanul Muslimin wọ́n ti máa ń plan mission wọn nìyẹn eléyìí rẹ̀ àtẹ̀ǹfì mùsírì ni nígbà tó fẹ́ plan irú nǹkan yẹn ó dá mi lójú gbogbo yín náà sì eh, mọ̀ pé sáláfí kọ́ ní ọ̀pàdé Allahu Akbar níbẹ̀ níbi campaign sáláfí ò tiẹ̀ ní lọ <laughs> kí ni ká sáláfí tiẹ̀ fẹ́ lọ sí bẹ̀bẹ̀ lé tí ó lọ shout Allahu Akbar ṣe rí mission yẹn Tanzimu Sirri náà fi gbé jáde ẹni tó ṣiṣẹ́ yẹn ẹni yẹn àtàwọn tí ni wọ́n mọ̀ nǹkan láàrin ara wọn kò sẹ́ni bọ́dì lẹ́yìn wọn tí àṣírí yẹn bá lọ tó bá lọ jáde sọ́wọ́ ẹlòmíì wọ́n mọ̀ wípé ó léwu gan fún mission táwọn plan yẹn so àwọn tó wá fẹ́ ṣiṣẹ́ yẹn tó bá fẹ́ ṣe tẹ̀nzímù sí rí wọn tó bá fẹ́ ṣe ètò kọ̀ọ̀kọ̀ wọn àwọn ni wọ́n wá pè àwọn yẹn nìkan ló pè wọ́n á dẹ̀ sọ fún yín pé lágbájá báyìí ló máa carry out mission tá a fẹ́ ṣe yìí but ẹ̀yin báyìí ìwọ báyìí ibi tó gbọdọ̀ wà rí lásìkò yìí ìwọ báyìí kódà ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé yàtọ̀ fáwọn tó wà ń bẹ̀ yẹn àwọn míì tó wà ń bò míì tẹ́yìn ò lè mọ̀ tó yẹ páwọn nìkan náà mara àwọn pé mission táwọn bá wá síbẹ̀ yẹn nìyẹn ẹn gẹ́ẹ̀tì pọ́ǹtì mi ilé náà ń pè ní àtẹ̀zímù sírì àwọn àlèkọwàlù muslimun wọ́n wọ́n máa ń lo gidi gan ṣe now 1935 òun ni Hassan al-Banna ló bẹ̀rẹ̀ tọ́rù alákọ̀ọ́kọ́ ló bẹ̀rẹ̀ round alákọ̀ọ́kọ́ first round níbi àmàlù tẹ̀fíìrí àsírí báwo la ṣe fẹ́ máa carry out àwọn iṣẹ́ kọ̀kọ̀kan tó jẹ́ sí pé àwọn kan nínú wa ló gbọ́dọ̀ ni ó mọ̀ mọ̀ táwọn fẹ́ àwọn tàbádẹ̀ fẹ́ ká mọ̀ sí ní 1935 ló bẹ̀rẹ̀ rẹ̀ lásìkò tá ń wí ní 1935 yìí nǹkan tí asanubána ṣe ni pé wọ́n plant àwọn èèyàn kan sínú àwọn ọmọ ogun ilẹ̀ mi sọ̀rọ̀ ń gbà yẹn àwọn tó bẹ̀tà àwọn ìyẹn tó sọ fún yín ni pé ẹyẹ ìyẹn lọ́jọ́ yìí sójà sẹ́mọ̀ pé rẹ̀ náà máa ń ṣẹlẹ̀ ń bí àbẹ́ẹ̀mọ́ ni tó sọ fún yín pé ẹlọ́jọ́ yìí wọ brọ́dà àyín brọ́dà yìí ẹlọ ṣiṣẹ́ sójà torí pé ẹ padà wúlò fún Islam ẹ̀yìn gbọ́ ni nam mission nìyẹn nìyẹn so wọ́n try láti inject àwọn èèyàn kan sáàrin àwọn soldiers àwọn soldiers nígbà yẹn ó inject àwọn èèyàn kan sínú àwọn soldiers misro egypt ngbà yẹn ó ń jẹ́ tàwọn èèyàn kan sínú ọlọ́pàá àwọn yẹn àwọn ẹnìkan náà mọ mission tí wọ́n bá lọ iṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbà iṣẹ́ ọmọ ogun tí wọ́n gbà ẹ̀yin ò ròyìn pé wọ́n kàn gba iṣẹ́ ẹgẹ́ bí ọmọ ìlú tó wá gba iṣẹ́ ni no wọ́n wá ṣiṣẹ́ fẹ́gbẹ́ ni bọ́ndẹ̀ ṣe ń lọ yẹn ẹgbẹ́ mẹ́nítọ̀ wọn gan ẹjọ́ ní sábà nísìn wọ́n á dẹ̀ mọ pàdé pẹ̀lú ẹgbẹ́ ní ìpàdé ìdákọ́kọ́ ìpàdé kọ̀kọ̀ tẹ́nìkan òjẹ̀ nímọ̀ naam nítorí àsìkò ń parí ẹ̀ sí ibi ọ̀rọ̀ àtẹ̀fíìmù sírí àtẹ̀fíìzú alàmàlù tẹ̀fíìzí àsírí alàmàlù tẹ̀fíìzí àsírí bó ṣe bẹ̀rẹ̀ ní 1935 ibẹ̀ ni ma parí ẹ̀ sí so Hassan al-Banna ó bẹ̀rẹ̀ sí ma inject àwọn èèyàn kan sínú military ó bẹ̀rẹ̀ sí ma inject àwọn èèyàn kan sínú àwọn ọlọ́pàá lásìkò táwọn àwọn ìgbìmọ̀ kankalẹ̀ ó dá nǹkan kankalẹ̀ ńgbà yẹn tó yẹ́ pé nǹkan táwọn ń ṣe òun náà ni nǹkan báwo ni àwọn nǹkan kọ̀kọ̀ àsírí ẹgbẹ́ báwo làwọn ṣe máa mójútó ṣe ráwọn eléyìí àṣẹ tí so nǹkan tí wọ́n gbé tán gbà lérò tán láwọn fi ṣe ráwọn nǹkan ìgbà yẹn ni kọ́sùdù wọn ni himayatu da'wa himayatu da'wa báwo la fẹ́ dìfẹ́ndì da'wa ẹ rí pé irú nǹkan tí mo ń sọ yìí ẹ rí pé irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa náà ni wọ́n ní ta bá fẹ́ dìfẹ́ndì da'wa o a ṣe kí ni a inject àwọn èèyàn kan sínú àwọn military àbí a inject àwọn èèyàn kan sínú àwọn ọlọ́pàá àbí inú àwọn forces so that àwọn èèyàn ni ó máa da'wa wọ́n máa defend ẹgbẹ́ are you getting it so gbogbo orú kíní yẹn ẹ̀yin onímọ̀ yí pé ìlànà àwọn al-Ikhwanul Muslimun ni ẹ̀yin onímọ̀ so wọ́n mọ̀ wá fún ìlànà fatuwa yẹn pé ẹ wúlò fẹ́sìn ẹ wúlò fẹ́sìn ẹjọ́ ìdá bá ń sìn so àwọn fatuwa yẹn rọmọ fún yín ẹ̀yin onímọ̀ yí pé wọ́n inject ó àsásà ó tún àsásà àìkílà ń pè tanzimu kan gbà yẹn tán pè ní tanzimu aljawala tanzimu aljawala irú ẹ̀ náà ń bẹ láwùjọ wa lónìí lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ yẹn tẹ́rí tanzimu aljawala yẹn ìyẹn táwọn ń ṣe ni pé àwọn in tí wọ́n máa mójútó òun ni báwo la ṣe fẹ́ máa ṣe bí eré ìdárayá ẹ kàn rí ẹ̀rí tẹ́ mọ̀ rí pé àwọn lẹ́pẹ̀gbẹ́rì ẹ̀ tí ó dáadáa máa ń sìn so eléyìí rẹ̀ lára ìlànà àwọn ìlìkwánu muslimun ni àwọn ìyẹn náà ń pè ní tanzimul jawala ṣe láwọn ìyẹn ó ní mission tó fi máa ń dá wọn lẹ̀ and nínú òfin ìjọba ìjọba gbà yí pé ẹgbẹ́ lè ní àwọn ọlọ́pàá ẹgbẹ́ tiwọn ẹ̀ tí ó dáadáa máa ń sìn mission tó máa fi ń dá wọn lẹ̀ ni pé wọ́n fẹ́ fi sápamọ́ sẹ́yìn àwọn wọ̀nyí lórí àti máa carry out àwọn àtẹ̀nzìmọ́ ti wọn tẹ́bì rò pé à ṣe bá wọn lẹ́pẹ̀ẹ́gbẹ́ yẹn náà rí ẹbí àwọn lẹ́pẹ̀ẹ́gbẹ́ wọn náà ni kódà wọn yúnífọ́ọ̀mù wọn ìgbà míì gan kódà ẹ lè rí wọn láwọn stadiums ìgbà míì ẹ lè rí wọn láwọn field tó máa ṣe training tó máa ṣe tó máa ṣe exercise bí àwọn manowar bí àwọn ẹyẹ ò kí ń sábà rírun wọn àbí so tẹ́ mọ̀ rí kódà nígbà míì wọn lè máa kọ́ra wọn níjà ẹjọ́ ìjọba yìí sìn which tíjọba òsìsẹ́ kíni tí ò sì takò àwọn èèyàn lẹ̀ yóò máa wò ẹ̀yin onímọ̀ pé lẹ́yìn yẹn àwọn nkẹ́kẹ́ ń bẹ tó jẹ́ àtẹ̀mvímù sí rí tí wọ́n tí àwọn èèyàn fún underground bẹ̀tẹ̀ lẹ́yìn lẹ̀ yóò máa rí pé àti bíbá yẹ báwọn tí wọ́n lò àlánà máa rí wọn bá DSS fún àpéjúwe ni a máa rí wọn tán bá ń ṣe training náà wọn ṣe nǹkan kan wọ́n kà máa ni <laughs> so wọ́n fi yẹn hàn sí gbangba ṣùgbọ́n láàrin wọn ó kẹ́ẹ́ jẹ́ kí n àwọn ẹgbẹ́ kan bẹ́ẹ̀lẹ̀ yìí àwọn ẹgbẹ́ tó ní agbára ni wọ́n ń pa wọn kan nínú wọn ní junudu rahman àwọn ẹgbẹ́ tó súnmọ́ wa gidigidi ní gidigidi ṣẹ́rí àwọn junudu rahman yẹn àwọn yẹn special training ni fún wọn wọ́n fún wọn ní special training ìwọ tó bá dẹ̀ wà ń bẹ̀ tó bá wà nínú àwọn junudu rahman nínú àwọn tó ń rinlẹ̀ tó fẹsẹ̀ wálẹ̀ gan nínú ẹgbẹ́ ni wọ́n dẹ̀ láwọn mítíìnì kọ̀kọ̀ tí wọ́n máa ṣe àwọn kan tí mo ń sọ yìí àwọn kan tó lè ní o ẹjọ́ ọ̀nà sábà nísìn máa sì padà bá máa sì padà bá ọ̀rọ̀ débi báwo làwọn àdìsíwánù mùsùlùmí ṣe bẹ̀rẹ̀ sí máa pààyàn tó bá ti rí pé lè báyìí ó lè jẹ́ obstacle fún dáwà wọn àbí ó lè jẹ́ obstacle fún mission wọn tí àdìsíwánù mùsùlùmí fẹ́ ṣe wọ́n tẹ́ láti fà wọ́n tẹ́ láti invite ẹ tó bá invite àbí tó bá fà ọ́ tó bá fà tó fẹ́ máa rò pé kíní wọ́n execute yẹn it happens ẹjọ́ ọ̀nà sáà máa ń so bet èyí ò ní ma irú àwọn missions yẹn so irú àwọn yẹn tá ń pè ní junudu rahman yẹn ẹ̀yọ́ ma gbórúkọ wọn bóyá tẹ bá wà nù ẹgbẹ́ tí mo ń sọ yìí ẹ lè ma gbọ́ pé alágbájá wà náà junudu rahman jánàdá wọn náà èyí kan wò wọn lásán bá yẹn ní ìwò ojú òkèrè ni wallahi ó kọjá bẹ́ẹ̀ ọkọjá bẹ́ẹ̀ ẹjọ́ ìrìnà máa ń so ní àwọn àtẹ̀vímù àwọn àtẹ̀vímọ́tù síríyà so ibà ń sìn so ẹ pé kódà tí wọ́n bá sọ fún yín pé wọ́n ti àkọ́yà àwọn nkankan kẹ́yìn ò dẹ̀ lè mọ̀ rárá ẹjẹ́ kí n sọ kíríkà fún yín nísìn tí wọ́n bá fẹ́ lọ da àwọn ẹgbẹ́ dáhùn wí tí wọ́n bá fẹ́ lọ olórí láwọn campuses kọ̀ọ̀kan àwọn jùlọ rahman yìí ẹ̀yin onímọ̀ wọn ń bẹnu àwọn obìnrin ń bẹnu àwọn ọkùnrin wọ́n dẹ̀ train dáadáa ẹ̀yàn máa lọ ẹ̀yàn bẹ wọ́n dẹ̀ ti kọ́ atakurubutu sí abẹ́ hijab ẹ̀ ti máa máa <laughs> wọ́n dẹ̀ ti kádà dání ó dẹ̀ láwọn tí ó kádà yẹn dání tẹ́yìn onímọ̀ ẹ̀yàn kan débi tẹ́lifẹ́ kí ní ẹ̀kàn rí pé wọ́n kádà yẹn jáde wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa pinle yín lọ́wọ́ lójú àwọn brothers torí àwọn brọ́dà tó fẹ́ attack so ibà anything àtàwọn nǹkan mí àwọn nǹkan mí tó yẹ sí pé ó dìgbà tẹ bá tó dé battlefield kẹ tó mọ̀ wípé àwọn kìíní yìí prepare àwọn nǹkan yẹn wá àwọn ìyẹn èyí ò ní mọ̀ ẹjọ́ nàzán gbogbo àwọn ìyẹn lọ́bọ́ sí abẹ́ àtẹ̀nzìmọ́tù síríyà so la lábẹ́ àtẹ̀nzìmọ́tù síríyà yìí Hassanul Banna dá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lẹ̀ lábẹ́ rẹ̀ so ibà anything so nínú ẹ̀ làwọn yìí tí mo ti rọra kà inshallah á padà tó mọ tẹ̀síwájú lórí àwọn kíni ní 1935 nígbàtí Hassan al-Banna bẹ̀rẹ̀ al'amalu sirri eh, al'amalu tanfidhi asirri gbà tó bẹ̀rẹ̀ rẹ̀ kí làwọn in tí ó jálẹ̀ lásìkò yẹn láti láti lè máa fi carry out sí àwọn nǹkan kan nínú ẹgbẹ́ yẹn àti láti lè máa fi defend ẹgbẹ́ yẹn so àwọn nǹkan tó pọ̀ gidi gan ni irú ẹ̀dẹ̀ ni ó ń ṣẹlẹ̀ láwùjọ wa tí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí tí wọ́n ń ṣe ṣùgbọ́n torí pé àwọn èèyàn ò ní kíbrọ̀ nípa ta ni wọ́n ń pè ní àwọn al-Ikhwanul Muslimun ẹ̀yin ò ní mọ ibi tí àwọn nǹkan yẹn ti wá pé ó ní ìpìlẹ̀ lórí bí Ikhwanu ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ẹjọ́ ìdájọ́ máa ń sìn àwọn ìpìlẹ̀ yẹn làwọn dẹ̀ so ẹ̀yin ni so ẹ̀yin ò ní mọ̀ pé àwọn nǹkan kan ń so àwọn tí wọ́n dẹ̀ tán dẹ̀ máa àṣírí yẹn àwọn yẹn gbọ́dọ̀ kú pẹ̀lú àwọn àṣírí yẹn ni so báyìí sìn wọ́n gbọ́dọ̀ kú pẹ̀lú àwọn àṣírí yẹn ni inshallah máa ka àwọn ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ kan pẹ̀lú ìgbọ́nà ọba máa dẹ̀ tún máa fi máa rán wa létí ọ̀rọ̀ yẹn máa dẹ̀ máa fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ pé ṣẹlẹ̀ àwọn nǹkan tá a máa sọ nípa àwọn àríkíwánu mùsùlùmùn àwọn nǹkan tó jẹ́ sí wípé àwọn ara wọn gẹ́gẹ́gẹ́ nínú tíra wọn ni wọ́n sọ ni ẹ̀rí bàtà fẹ́ tìtọ̀rọ̀ súfì ẹ̀rí pé àwọn tíra tá ń lò against wọn àtàwọn ọ̀rọ̀ tá ń lò ọ̀rọ̀ tí àwọn ògbóǹtarìgì àwọn onísúfì gẹ́gẹ́ sọ nípa ìtànpè ní àkíkọ̀ sofia àkíkọ̀ muhammadiya àkíkọ̀ sèbánisìn alhakíkọ̀tul ìlàhíyà gbogbo orú àwọn nǹkan yẹn so ẹ̀rí pé in tí wọ́n ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ la mú jáde àbí láìsí pé bóyá nǹkan tí ẹnìkan tó jẹ́ ọ̀tá wọn sọ nípa wọn bẹ́ẹ̀ náà làwọn àdìsíwá ní mùsùlùmí nìyí so àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn wọn gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ń sọ nípa ẹgbẹ́ yìí inshallah òun láàmọ̀ ìgbìyànjú àti máa ṣètọ́ka sí ká lè mọ true picture bí àwọn àdìsíwá ní mùsùlùmí ṣe rí so that ẹgbẹ́ kan ò ní fira rẹ̀ pamọ́ fún wa láwùjọ yìí ká mọ́ padà wá dáàmà pé áá ah! pẹ̀lú àwọn nǹkan táà ń rí ó ti yé wa pẹ̀lú àwọn nǹkan táà mọ̀ nínú àwọn ìpìlẹ̀ àtàwọn manhajù àìfúwà mùsùlùmí pé lára wọn ní ṣébà nísìn so èyàn lè sá fún wọn èyàn lè sọ àwọn èèyàn lára ṣébà nísìn pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí yàn àtàwọn tí wọ́n jẹ́ aládùúgbò so èyàn lè sọ wọn lára kúrò níbi àbúrò àwọn àìfúwà mùsùlùmí kọ́nà bá àlékẹ́lá kó dákun pé ó bọ̀ wá ní ẹ̀mí gígùn àti àlàáfíà àti ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti ọgbọ́n àtòye ilé tí a fi máa ṣàlàyé àwọn kìnnì wọ̀nyí alẹ́bẹ̀ náà bá àríkẹ́lá kọ́lọ̀n bá kó jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ́lọ̀n kó jù ní sábàbí dáadáa fún àwọn èèyàn láti mọ aburú ní aburú kọ́dẹ̀ lè jìnà sí àti láti mọ dáadáa ní dáadáa kí wọ́n lè súnmọ́ قلت ما سمعت واستغفر الله لي ولكم ورسائل المسلمين من كل ذنب نعم síwájú kí a tó parí a ní ìkéde kékeré kan nípa engine eléyìí tí a ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ wa so a ní issues kan a ní certain issue pẹ̀lú engine yìí eléyìí tó jẹ́ sí pé ó fa ìdíwọ́ kí àwọn bí àwọn ìdí ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ ká ṣe bóyá bí wíìkì bí méjì àbí wíìkì kan àbọ̀ sẹ́yìn kí ó mọ́ lè fi wáyé dáadáa so in fact a fortunate lálẹ́ yìí la fi padà tún rí ẹ́ńjìnì yìí lò a very fortunate ni so tí kò bá ń ṣe bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe ó jẹ́ sí pé àbátún ti máa ń rí ìjòkó tálẹ̀ yìí ṣe in fact lánàá a ṣe gbogbo effort láti rí pé a rí ìjòkó yẹn ṣe lánàá bẹ́ẹ̀ sì tó já wa nítàn mọ́ náà ni engine tí a máa fi ṣe program lánàá so òun ló padà já wa ní tànmọ́ tí a program ṣe lánàá so a nítorí eléyìí báyìí gbogbo àwọn atótónu tí mo ń try láti sọ òun náà ni pé abùkátà ẹ́ńjìnì mi tí ó jẹ́ ẹ́ńjìnì títí lecture yìí gangan so yíba ní ìsìn tó yẹ pé permanently uh, lecture yìí ló máa ń ló máa ní ẹ́ńjìnì yẹn so ẹ́ńjìnì tí wọ́n ní ó dáa tí a lè rà tí owó rẹ̀ ò lóòkè jù tí ó dẹ̀ sì wálẹ̀ jù òun náà ni eléyìí tí wọ́n ń tà ní fifty thousand naira so aláwọn eléyìí tó yẹ kí wọ́n ń tà ní seventy thousand naira but àfi bẹ́ẹ̀ ní bùkátà sí yẹn bàbá rẹ̀ ní tó bá ra yẹn náà fún wa so yíba yín sìn a lè lò so yíba yín sìn pàápàá jùlọ ta bá rí àwọn speakers tí ó tó iye òǹkà speakers ta lè lò sí torí speaker kọ̀ọ̀kan tí a máa lò tó jẹ́ original speaker tó lè gbé àwọn engine yẹn fifteen thousand naira náà ń ta speaker yẹn each lẹ́yọ kọ̀ọ̀kan fifteen thousand naira ni wọ́n ń ta ẹyọ kọ̀ọ̀kan àwọn speaker yẹn and a dẹ̀ níìdì ó kéré jù lọ fún engine oní fifty thousand naira yẹn a níìdì méjì sí mẹ́ta tó bá jẹ́ ẹ̀jọ̀ wá jẹ́ níìdì ní seventy thousand yẹn labarẹ́ ní tó bá rà fún wa a níìdì a níìdì ntí o less than five six láti lè gbé engine yẹn so nítorí ẹ̀ láti wá òpin àtàrà pé yẹn ó ti máa ná wa ní owó jù nígbà tó yẹ pé ó ní fifty thousand naira yẹn ó ti sáàbù wa dáadáa so tó bá yẹ pé yẹn náà la ní abá rí kápá láti ra àti àwọn spíkà sí ó máa gbé so àbùkátà rẹ̀ nítorí ọlọ́run ọba ẹ so gbogbo ẹni tí ọlọ́run ọba àlékẹ́lá bá rọ̀ lọ́rọ̀ tọ́lọ́run ọba àlékẹ́lá bùkún ní àrízìkí ẹ dákun torí ọlọ́run ọba ẹ jẹ́ ká bá wa dá sí tọ́lọ́run ọba látara kínní kò sí iye tó kéré jù lọ láti fi ràn iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kò sí iye tó pọ̀ jù láti ràn iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ó bá ṣe wù kéèyàn kó wá kó pọ̀ tó pẹ̀lú gbọ́dọ̀ ọba àwọn àyè yanu kalẹ̀ bámú tánà sí ayé ti yánu jù nígbà nísìnyí tí ó sì jẹ́ iṣẹ́ dáwà yìí tí èsì pé tánà fún bùkátà orí ara wa tánà fún bùkátà dáwà tí yóò mọ̀ sàǹfààní fún gbogbo èèyàn pàtàkì gbogbo àná òsì rí pé ah, alhamdulillah ibi tí wọ́n ná owó ìsírè tó sì jẹ́ ara bùkátà dáwà àti láti gbé Islam ní arugẹ láwùjọ wa síbáyínsìn so àwọn mọ́ṣáláṣí ń bẹ tó yanú lẹ̀ tá fẹ́ náwó sí so àtúrí ti ti àwọn àyè ibi tó yẹ pé yóò máa wúlò fún gbogbo mùsùlùmí yóò sì máa wúlò fún ìgbèrú dáwà so nítorí ọlọ́run ọba ẹ̀dá kùn torí ọlọ́run a ní ìdí ìrànlọ́wọ́ fún ilé ìbáyìí kọ́lọ́n ọba àlékẹ́lá kó bu ẹnìkọ̀kan wa láṣìírí kọ́lọ́n ọba àlékẹ́lá kó dẹ̀ san ẹnìkọ̀kan wa ní ẹ̀san olóore lórí àwọn ìgbìyànjú tá ń ṣe lórí báwo ni ìsìláàmù ṣe fẹ́ dàgbàsókè láwùjọ wa àti pé báwo ni àgbọ́yé sàlàfíyà ìsìláàmù tó ní ìbátan tó ní àjọṣepọ̀ tó dẹ̀ jọ tàwọn ẹni àsìkò ànábì sallallahu àwọn ìgbìyànjú wa lórí báwo ló yí fẹ́ ní ilẹ̀ láwùjọ wa ìkọ́lọ́mù àlekíra kọ́mọ̀ dùn kọ̀ọ̀kan wa ní ládàá rẹ̀ qultu ma sami'tum wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma wa bihamdik ashhadu an la alaikum wa rahmatullahi